aya mi ní ìgbà tó wọlé mi wàá bí sùn wàá bí wàlẹ̀ wàá bọ́kùnrin wàá bóbìnrin wàá bí ìbejì sí máa fẹ̀yìn mí pọ̀ o àtù ẹ̀sọ́ owó àtù ẹ̀sọ́ ọmọ àtù ẹ̀sọ́ àlàáfíà ẹlẹ́ ló fi wọnú ilé yìí ò rogun àsáré pé sáré jáde lágbára ọlọ́run ara tù ẹ́ ara tù ọkọ ẹ arówó tọ́jú yín ọwọ́ ò ní lọ sílẹ̀ ọwọ́ ẹ̀ máa lọ sókè ni lágbára ọlọ́run bó ṣe wọlé ìwà wọlé yìí bó ṣe wọlé yìí ọmọ àwọlé yìí lágbára náà àlàáfíà àwọlé yìí o wàá bàbí yìí o ò ní bàbí kú ọmọ ó yá dìde. ara tù ẹ́ ẹsẹ̀ ayọ̀ ló mú amúwọlé o o ní ṣìṣe o. Hmm. ó wọlé. mm sweet. Hmm. You're sweeter. Thank you. I'm so tired. <sighs> hey, baby. Hey. <laughs> yeah, what are you doing? Mm, I'm but I'm not Anyway, anyway, don't bother, don't bother. Today's is going to be a special day. I've got a surprise for you. Uh, today's is going to be for me in the kitchen. <laughs> the last time you cooked. Mm. Stop it now. Come on. Ṣebí yọ̀ nìkan ló já ìyẹn. Mistake dẹ̀ ni. Mi mọ̀ pádùn ni yọ̀. Ó máa ń fi ṣúgà sóúnjẹ ni àbí oúnjẹ máa dùn lọ́lẹ̀ ló máa. <laughs> Mm, èèyàn máa fẹnu tó dùn jẹ nìyà. Today Hmm, nǹkan tí màá ṣe fún ẹ honestly ó dá mi lójú pé ò jẹ́ rẹ́ẹ̀dì. Hmm, I'm licking my mouth already. Trust me today I'm gonna be very careful okay you just stay and watch mm. I'm telling you yeah I'm gonna wash all this then I start cooking myself wash all the plates and start cooking you hmm. just sit and watch right. wọ́n ní àdá nìkan gbé a máa pa arúgbó arúgbó nìkan kọ́ o a máa pa ọ̀dọ́mọdé gan pàápàá ọkọ ẹ tí ò sínú ilé kó ní kó dèrà ẹ mọ́nú ilé àfi bí ẹja nú agolo. ṣé mo complain fún ẹ pé ilé sún mi ok dá mi lóhùn mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ when last láti jáde ta ni láti ìgbà tá ti wà ní school ta tún ti wá wà báyìí ta ti marry when last láti jáde ta ti di good time fún ara wa. ìwọ nìkan lọ̀rẹ́ tí mo ní à ń rí anytime tá a bá fẹ́ ríra wa. The point is, we need to, I mean, go out, have good time together, spend good time together. Bí ká lọ boat cruise, ká lọ beach, ká lọ sí àwọn ibi tá a ti máa gbatẹ́gùn àlàáfíà, have good time. Okay, out within now, ṣe bá ti out. Okay, babes, láti ìgbà tá a ti wà school, when last láti lọ fún boat cruise? Tẹ́ bá ti rẹ́dì, ẹ máa bọ́lẹ̀ nu mọ́tò. That's not a problem. Um, I don't think there's anything wrong. But wait a minute. See me ò bá lóyún. Then kí ló won't throw up? So, my Remy. I mean, kí ló won't feel the way I'm feeling as if I'm pregnant if I'm not pregnant? <sighs> if that is the case, then I think we should see a doctor. Hello, doctor. sila pala. Okay. fún yín ẹ lọ sísàlẹ̀ ẹ gba àwọn oògùn yẹn ẹ máa lò bó ṣe kọ́ sára ẹ and uh, ní next one week ẹ padà wá. ẹ ṣe lọ́sàn. kàkà kí bí àgbọn rọ lílo ló tún lè sí ṣé ká sọ pé oògùn tí dókítà fún ẹ ò ṣiṣẹ́ ni. Eh? ṣiṣẹ́ o àfi bí ìgbà tó ń dákun ni. Ah. ó dà ó ehm, lè tó bẹ́ẹ̀ kí ilẹ̀kùn tó bo nílé ńlẹ́ ni bíbẹ̀ ẹ̀kọ́ ẹ̀kan nìyẹn that means we have to go and see the doctor again. máa prescribe àwọn nǹkan fún yín tẹ bá ti dé sàlẹ̀ kẹ lọ gbà tẹ bá ti délé ẹ make sure pé ẹ máa rí changes. <laughs> oríṣiríṣi what are you saying kí kí ló ń sọ lẹ́nu tó ń dùn mọ́ lẹ́nu ìwọ ìwọ sí lọ́sà ìgbà wo ni mo bẹ̀rẹ̀ sí ní ní ọ̀sà ṣé mo fẹ́ fi máa fi health mi máa ṣe try and error ni. Um, madam ẹ máa ní sùúrù. sùúrù ìwòrò ni kì í ṣe ológun tó fún mi tó mò ń react sí o tún lọ máa kọ́ mi fún mi <laughs> ẹ máa gbà mí kẹ́. I won't take that mi ò kí n ṣe bọ̀bọ̀ <laughs> doctor ni mi. doctor indeed dọ́gbọ́n doctor my foot mi ò rò pé mọṣẹ́ tó ń ṣe tí yóò bá dẹ̀ mọṣẹ́ wàá padà wá lọ kọ́ mi tó ti kọ́ ni o kó oògùn fún mi o ò test o ò anything mo tún tún lọ́pọ̀ oògùn tó fún mi pé mo react sí i o tún lọ́ máa kọ́ mi fún mi. take it easy darling take it easy. ìwọ ah, ah. àti máa ń fi ẹ̀mí àwọn èèyàn wéwu eléyìí náà. ṣáàjẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò ní side effect. báwo ni wọ́n ṣe mọ̀ pé kò ní side effect. ká fọpẹ́ fọlọ́run pé kò ju báyìí lọ that's what i'm saying fẹ́ kí èdè sí dàrí. ẹ pé mi ò gbọ́rọ̀ ẹ̀ rí ni. ayé rọ́bìṣì ò lè lẹ ẹ kó kò fi ọwọ́. ẹ jọ kí ló dé kí ló dé. dókítà yìí ni mi ò mọ̀ bí dókítà àbí quack ni àbí abẹ́ abẹ́ apprentice ni ó fún mi lóògùn oògùn tó fún mi kò kò ṣiṣẹ́ ó tún lọ́ọ́ máa kọ́ mi fún mi ó ní ó ní mo lọ́sà ọjọ́ ni mo bẹ̀rẹ̀ sí ní lọ́sà oògùn tẹ́ fún mi dẹ̀ ló fún mi lọ́sà bẹ́ẹ̀ kí ló ń ṣe náà orí mi lórí ìjókòó dẹ̀ tún pariwo tó tó báyìí Ah, ṣé mo lè bá ẹ sọ̀rọ̀ ni. na i'm sorry there but àwọn people máa ń jẹ́ kínú bíyàn náà. ah madam ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ bọ̀ ok ẹ ká lọ ẹ ká lọ sọ fíìsì. it's okay let's it's okay. ẹ ká lọ sọ fíìsì wọ́n máa fi láì fàwọn láì láì fàwọn wọ́n máa fi wéwu. that's okay that's okay. rubbish wo nìyẹn. mo ṣe ọ̀ka máa máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa. sí iye ọdún tí àwa tá à ń pera wa ń dókítà tá à ń lò láti ka ẹ̀kọ́ dókítà yìí tá a bá ro gbogbo ẹ̀pọ̀ ó pọ̀ díẹ̀ náà <laughs> ẹ̀bẹ̀rẹ̀ tẹ bá wò ó tẹ calculate ẹ̀pọ̀ mọ́ youth kọ̀ọ̀kan ó ń lọ bí ọdún mẹ́sàn-án téèyàn wá kọsẹ̀ ọdún mẹ́sàn-án ni ṣùgbọ́n àtún lè fi yẹn ṣe nítorí iye ọdún tá a máa ń lò lẹ́nu iṣẹ́ ìyẹn gan tún ní ṣe pẹ̀lú ẹ̀ that's why táwọn olóyìnbó máa ń sọ pé experience gan is the best teacher you see now àwọn èèyàn wa kan tó wà tó máa ń wá sọ̀rọ̀ dókítà lẹ́gbẹ́ wa kan máa fọ̀rọ̀ wéra máa fọ̀rọ̀ wéra eh, tó tútù bá mẹ́nìkan ẹnìkan á ti sáré sọ pé ibà ló ń ṣe whereas àwa dókítà mọ̀ yìí pé ibà nìkan kọ́ ló ń fa òtútù. bẹ́ẹ̀ni. lẹ́lẹ́kejì àwọn èèyàn wa kan tó wà àwọn patients wọn kan máa ń wá sọ̀rọ̀ dókítà tí dókítà bá ní ẹ lọ ṣe test ilé ṣe test ilé kí gbogbo ẹ lè comprehensive màmá bínú àní à dókítà fẹ́ fo fẹ́ fojú rogbo lọ́wọ́ àwọn ni ṣé kò mọ nǹkan tó ń ṣàwọn ni àwọn kò ti sọ pé orí ló ń fáwọn ó yẹ kó dẹ̀ ti mọ̀ ó dẹ̀ fáwọn panadol àbí whatever it is táwọn rò whereas kéèyàn ṣe test yẹn ó máa ń jẹ́ kí nǹkan comprehensive ni ìsìn tí àwọn patients bá complain mẹ́rin ló máa yẹ káwọn dókítà kan wọ́n sáré kọ oògùn bí patient yẹn ṣe fẹ́ again náà àwọn patients kan tó wà ó tẹ́kí wọn nílé hospital wọn kàn máa treat ara wọn ni wọ́n rò pé doctor làwọn. ìyẹn ò dáa o. kò dára. àmọ́ doctor nínú gbogbo àṣìṣe tẹ wá kà sílẹ̀ yìí ṣé wáyé ká bá ìkọ̀kan náà nínú ẹ̀yìn ta pẹ̀lú doctor náà. bẹ́ẹ̀ni. he need to be professional. absolutely absolutely àfikún tèmi wàá ní wípé àti ẹ̀dá pé patient tó wá wo doctor àti doctor tó ń yẹ̀ wò àtàwọn tó ń po oògùn tí dókítà máa kọ fún patient gbogbo wa yẹn àdúrà láti ṣe kí ni o láti fọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ yìí ẹ wá wo torí ẹ̀yin patient náà ni gbogbo wàhálà tá a máa ń ṣe o torí ẹ̀yin patient ni. ọ̀nkú ẹ̀jẹ̀ má bínú o mo fẹ́ bi yín ní ìbéèrè kékeré kan ṣé mo lè béèrè. ẹ béèrè. ẹ jọ̀ọ́ ẹ̀yin àti ìyàwó yín àti tó bí ọdún mélòó tẹ́ ti bàbá. ṣé kò sí tẹ́ béèrè. kò sí nǹkan kan mo kò fẹ́ mọ̀ náà ni ok a ti tó bí ọdún kan àbọ̀ báyìí. ọdún kan àbọ̀ hmm, kò tí ì pẹ́ náà o. kò pẹ́ kò pẹ́ pẹ́. ìyá yẹn fọ́nì gan o obìnrin tí ò tí ì lò tó ọdún kan àbọ̀ nílé ọkọ tó ti wá hùwà bẹ́ẹ̀ yẹn tó máa fi pé ọdún márùn-ún kọ́ á ti di òòṣà yorùbá dẹ̀ ti parí ọ̀rọ̀ wọ́n ní tóbìnrin bá ti pẹ́ ń lé hmm, àjẹ́ ló ń dà. ṣé tòótọ́ lòwe rẹ̀ òótọ́ ni o ṣùgbọ́n náà la ti rí i. Ah, ah. a jẹ́ wípé eh, <laughs> ẹ̀yin náà. Ah, dókítà ẹ ń pè mí láìjẹ́. mi ò pè mí láìjẹ́. ṣé fẹ́ sọ pé ẹ mọ̀ pé mi ò sí ilé ọkọ ni àmọ̀ràn bí ni ọ̀yọ́. ẹ má bínú ẹ má bínú. ẹ rọkọ fẹ́ yín àbí. I see. n ta máa ṣe ń sẹ̀ máa fún yín níwèé ẹ lọ ṣe àwọn test kan tẹ bá dé láti bẹ̀rẹ̀ tí máa wo kí ni àwọn test yẹn sọ àwa mọ ìgbésẹ̀ kò làwọn gbé lórí ìkùn tó bá bá yọ ìyẹn kọ́. ẹ ṣe sá ọlọ́run ní fi ṣe yín bu yín. yes ẹ mú ilé ẹ mú lọ sí ọ̀dọ̀ àwọn nọ́ọ̀sì wà sálẹ̀ wọ́n á sọ yàrá tẹ́ máa lọ fún yín. ẹ ṣe dọ́kun ah no problem sir. Yeah ṣẹ́jọ́ rẹ̀ wá ni ṣebí ó yẹ kí àwọn ọkùnrin náà máa ṣèwádìí fínífíní tàbá fẹ́ fẹ́ yàwó ẹ èmi ojú ọ̀làrùn ọ̀túnla ẹ̀yìn ó wá sọ̀rọ̀ ẹ̀ di àgbà náà ojoojúmọ́ ló ń fowó wu àìsàn ṣé ẹjọ́ rẹ̀ wá. Hmm, obìnrin mi ò tiẹ̀ nírò rí ah, ah, ó ń pààrà ilé ìwòsàn lọ́sẹ̀ẹ̀sẹ̀ láì tí ì fọ́kọ. Ah, ó ṣàfẹ́ sọ̀rọ̀ ìdàgbà náà fọ́kọ ẹ̀ ṣáá injection yẹn ń kọ́ ẹ olùlàfẹ́ lọ bàbá yìí injection pcm lọ sókè pcm pcm pcm. níròrí ah, ah, ó ń para ilé ìwòsàn lọ́sẹ̀ẹ̀sẹ̀ láì tí ìbímọ fọ́kọ ah, ó ṣàfẹ́sọ̀ rẹ̀ dàgbà náà fọ́kọ ẹ̀ ṣáá <coughs> injection yẹn ń kọ́ ẹ ọ lọ fẹ́ lọ bàbá yìí injection pcm mm, yẹn lọ sókè. nọ́ọ̀sì ń jókòó síbi ó ń bọ̀ wọ nǹkan tí wọ́n ń sọ kò dé dá mọ́ wọn lẹ́nu <laughs> a jẹ́ wípé ó gbà lóòótọ́ pé ìyàwó àgbọ̀nà ni mí nìyí kò tún sọ̀rọ̀ nígbà tá a dénú mọ́tò kò tiẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀. <laughs> mami ẹ gbọ́ kí ni nǹkan tí wọ́n kò lágbàna. Hmm. àgbàna hmm. àgbàna já sí wàhálà àti ìdààmú tó ń báyàn náwó lọ́nà tí ó tọ́ ó lè sọ ẹni tí ó lówó da láìní tí wọn bá tètè múra sí kọ́lọ́n kó ṣọ́ wa ń bẹ̀. tó bá wá pèèyàn níyàwó àgbàna ńkọ́ kí nìyẹn mi. <laughs> ó já sí pé ìyàwó yẹn ń bá ọkọ ẹ̀ náwó lọ́nà òdì tàbí kó jẹ́ wípé ìyàwó yẹn ó ní àìsàn kan lára tí ọkọ yẹn ń náwó lé lórí tí ò dáa ni kọ́lọ̀ má dá sí wa lágbádá. Hmm. tún wá sọ̀rọ̀ ńgbà tá gbogbo ẹ̀ wá ń wọ̀ lórí nígbà tí màmá ń ba yọ̀nà náà ẹ̀. ayé gbé ọlọ́run ìṣòro jẹ́ kó fa ìsàn ọ̀dà mi lójú oyún. yes bẹ́ẹ̀ni. wow ló wà o but sorry sir um, mo ṣe àwọn test kan recently but results showed negative. <laughs> madam madam ẹ gbàgbé yẹn òun test àárọ̀ ni òun o ẹ̀dẹ̀ ti lóyún. <laughs> yes. God, Father Lord, we're grateful. Father Lord, we thank you. Sweetie, <laughs> come on, darling. Thank you. This calls for celebration, you know. Yeah, sure. But how come we will test that in Shilati Joy? Can you tell talk for one result by? Honestly, I don't know. But one thing is more for sure. That doctor, Takokori, kọ́kọ́ rí ẹ, bọ̀bọ́ Father Lord, thank you. All the same, sweetie, she could sing a come by. Mm, no. Are, are you sure, darling? <laughs> Let's go inside, darling. Mm. I love you. Thank you. <laughs> ah. mm, good, kò sí bẹ̀rù ẹ má bẹ̀rù kọ́kọ́rọ́ kan ló bẹ̀yìn ajá jẹ́ ńgbẹ̀yìn ẹ̀bẹ̀tẹ̀ àwọn àgbà ti sọ fún wa pé bá ti fi ọ̀tá ẹni hàn ni kò lè pa ni mọ́ àwọn àrùn ti fi hàn yàn very quickly in fact kò síbi tó lè wà ní ara ti fi hàn wá ta tètè rí àti ìwòsàn ẹ̀ ẹ jọ ẹ má fi òwe bá mi sọ̀rọ̀ nǹkan tó bá ń ṣe mí gangan ni kẹ́ sọ fún mi. Eh, you see over 30 types of ovarian cancers ló and um, they have to do with stages ní ìpele ìpele ni wọn kò tí yẹ yín eh, epithelial cancer ìyẹn ló wọ́pọ̀ jù a dẹ̀ lè rí yẹn nínú ninety percent àwọn cancers tó bá present a máa ń rí epithelial ni bọ́rọ̀ mi ò and eh, ó máa ń originate láti layer cells tó wà ní abdominal cavity ibẹ̀ ló ti máa ń jáde and um, well ká tó lè dí pẹ̀lú cancer stages ni ó depend lè stage tó bá wà well um, èyí tá a bá tètè mójútó tá a tètè rí ló wá di metastatic ovarian cancer àwọn yẹn léwu púpọ̀ hmm, ní case tí yìí a tètè rí but there is a complication oyún tẹ̀ ní complication no madam take it easy ọ̀dọ̀ wa lẹ́wà ṣùgbọ́n àná là ń jàlàyé gbogbo kìíní fún yín a rí i àti ìgbẹ́ni tí máa ṣe eh, a máa rán a couple of more tests a ultrasound a tún blood culture ìdí ẹ̀ ni pé mo fẹ́ mọ stage wo ni oyún wà then cancer yẹn mo fẹ́ mọ mo ṣàbẹ̀ mọ owó ẹ̀ then ká tó bẹ̀rẹ̀ sí move ká tó bẹ̀rẹ̀ sí treat ẹ̀ ẹ má wọrí o ẹ má wọrí agbọ̀rọ̀ náà gbọ́nà irú àìsàn wò lẹ́yìn jẹ́ náà o ọlọ́run má máa dà wá láàmú o mo níṣẹ̀lẹ̀ sẹ́ni kankan wà náà o. bóyá surgery la fẹ́ ṣe ni o bóyá chemotherapy la fẹ́ ṣe ni o bóyá radiation therapy la fẹ́ ṣe ni o. You know? it depends on that yellow man determine then of course of course observation is very very important tó constantly under observation for instance kò wá impossible ká pé eh, tó bá ti dé àwọn levels kan a lè pe obstetricians àwọn yẹn ló specialize nínú eh, nǹkan bíi ovary tó bá le jù gan a lè pe pediatrician irú case ní báyìí ẹni tó lóyún tó tún ní cancer kò sí kí pediatrician má wà nítorí life ọmọ yẹn wà at stake. ẹni bá kọ ló máa lè sọ àníríṣòro àmì àwọn oníráyè sọ̀tàn dáadáa ni láàrín ah my dear kí ni nǹkan tó ń ṣe tó dúró wáyé ah my god ah. ó ò gbóhùn mi àbúrò ní gbogbo èso tó yin gbàyà kitchen kan ni ah. mo jí kí ló ń lọ kí ni nǹkan tó ṣe. You're thinking of something. No, there must be something. come on. Honestly, I'm fine. Sorry. Careful, careful. careful. honestly bó ṣe ń ṣe mí gan nìyẹn hmm. bó ṣe mọ̀ pé mi ò ní choice iṣẹ́ ajé lélẹ́yìí kò ṣe má jẹ́. ó ní bójú bá yọjú kóhùn máa yẹ ẹ má gbàgbé ilé tẹ̀fi sílẹ̀ gẹ́gẹ́ máa rántí láti máa pè lóòrèkóòrè. ọkàn mi ò lè kúrò lọ́dọ̀ ẹ̀ láéláé hmm. mo dẹ̀ promise ẹ pé o ní ṣàfẹ́rí oorun mi that means i will call you from time to time <laughs> oṣù méjìlá ó ń bọ̀ akọ̀ lánàá. wọn <laughs> kúkú ti sọ náà wọn ní iṣẹ́ ló sọ ọmọ ọ̀nà bí òkú. bẹ́ẹ̀ ni o iṣẹ́ ajé ni <laughs> i'll see you soon darling travel to go trade. Oh! Àti ẹ pé ẹ máa ẹ máa kánjú. Ẹ má bínú ìyá àjọ. Hmm. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ńlá Jésù. Àmín. Ọlọ́run alágbára, ìránṣẹ́ ìdánwò yẹn. Ọlọ́run bá mi ṣọ́ wọn. Àmín. Kí wọ́n débi tán lọ láyọ̀. Àmín. His stay should be for a good. Wọ́n máa ń fi ti bọ̀ ni, mi ò tí ì níbo la fẹ́ gbélé gbà báyìí. ọlọ́run àkókò bá mi yanjú eléyìí. àmọ́ mi gbọ́ pé ẹni táìsàn yìí bá ṣe máa ń yé o. o ọ̀rẹ́ mistake tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe nìyẹn ṣórí ìwádìí ti jẹ́ ká mọ̀ pé tí èèyàn bá tètè mọ̀ pé àìsàn yìí wà lára ẹ̀ tí wọ́n ti tákòlẹ̀ ní time tó yẹ kí wọ́n tákòlẹ̀ obviously ah, kò lè spread sára dé pé ó máa jẹ gbogbo ara káàkiri náà so tó bá tètè detect early ah ah hope ṣì wà fẹ́ nìyẹn náà. Hmm. Mm-hmm. there is hope. Yeah. Eh, there is way níwọ̀nba àgbà tí a bá ti ń lọ fún check up regularly tá à ń béèrè questions tá à ń ṣe research wa déédéé bí àwọn doctor ṣe máa ń sọ́n sìn ọmọ ní for breast cancer you lift up your hand you examine this breast and the other breast you feel anything funny any lump you know stuff like that so àwọn nǹkan kéékèèké náà wà táwa náà tún lè fi help ara wa nílé and every anything funny any sign lára wa you talk to your doctor see the hospital do your own research i mean tá a bá ti ń ṣe gbogbo eléyìí kò lè sí ewu fún anybody then n fẹ́ bẹ̀ ìwọ ọ̀rẹ́ mi mo dẹ̀ tún fẹ́ bí ẹni ṣó máa ń lọ fún check up ṣe. of course mo máa ń ṣe àyẹ̀wò mo dẹ̀ ń ṣèwádìí mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kánsà máa ń jẹ jáde láti inú ẹbí ah, ọjọ́ orí ọmọ bíbí àti fífúnni lọ́yàn ah, gbogbo àwọn nǹkan yìí máa ń ṣe ìdíwọ́ àti ìdènà fún kánsà ọ̀rẹ́ téèyàn bá ní àǹfààní láti bímọ lásìkò ó bẹ́tà o ká fọmọ lọ́yàn dáadáa gan ó máa ń dènà breast cancer àwọn obìnrin ìsìn wọn mọ gbogbo yẹn kò sẹ́ni tó fẹ́ ṣe baby friendly everybody ti ẹ̀ fẹ́ kí oyún ṣàdúró ni wọn fẹ́ fọmọ lọ́yàn rárá. ẹ ọ̀rẹ́ nǹkan tá ìmọ̀ fi ń pààyàn ó ju àìsàn fún ara ẹ̀ lọ wọ́n dẹ̀ ti jẹ́ kó yé wa pé tá a bá ti ń ṣe ìwádìí déédéé tá a dẹ̀ ti mójútó ara wa tá à ń lọ fún regular check up kò sí ewu fún anybody and that's the truth kí wàá ní ọkọ ẹ rí sí gbogbo wọn tó ń ṣẹlẹ̀. are you kidding me mi ò sọ anything fún ọ. Ah, ọ̀rẹ́ mi ṣé o mọ̀ pé kì í ṣe méjì mọ́ ni ẹ ti dẹyọ kan. sọ fún ṣá are you kidding me èyí tó wà lẹ́ẹ̀gan àti ìrìnàjò ẹ̀tàn ìwọ́n ti wà gbé kọ̀tọ̀kọ̀tọ̀ tí mo sọ pé mò ń gbọ́ tó ń sọ káàkiri kí n tí wàá sọ fún pé mo ní ẹlẹ́ wọ́n ti already sọ mí di regular customer ní hospital on every day ni mò ń lọ sí kí n wá sọ pé i know how important this contract is i know how long tó ti ń pọ̀ṣù iṣẹ́ yìí and i know my husband very well tí n bá sọ fún pé nǹkan ṣe mí he is willing to sacrifice everything but it's not about him it's about me because sanni ma sansin wọn náà kò oríṣi mọ kò move lọ síwájú kékeré tó ní ìyàwó ló ń gbà tó fi lọ ń wọ àìsàn i don't want trouble ibi tí mo wà yìí ọlọ́run á fún mi lálàáfíà ṣorí tó wà lára mi yìí n ò lágbára ọlọ́run má yé ọlọ́run á fún mi níwòsàn òun tó dẹ̀ lọ á dé láyọ̀ àtàlàfíà bọ́ ń pè yẹn. ẹ ẹ ní kọkọ yín wá rí mi gbà náà. ọkọ mi ah, ó ti travel. ẹ ẹ ok tọkọ yín bá ti rìnrìn àjò bóyá ibi tìyín kan ọ látọ̀dọ̀ ọkọ yín kan. ṣé kò sí dókítà. madam tí nǹkan bá fẹ́ bọ́ sí ọwọ́ complication i need ẹnìkan tó máa dúró ó fẹ́ wò ó ṣé ọ̀rẹ́ mi ò lè sáìn mi ṣe bí kíyàn ti tọwọ́ bọ̀ wẹ̀. Ah, bí tọ̀rẹ́ kọ́ ọ̀rẹ́ yìí ò lè dúró ẹbí ẹbí ni bí làwa. owó dókítà má bá mi gbà bẹ́ẹ̀ ni o torí kò sí ẹbí mi kankan tó mọ̀ kankan ń pa situation yìí ọkọ mi gan dẹ̀rẹ̀ mi ò sọ fún un. o ah. dókítà mi ò tí ì fẹ́ kọ́ mọ̀ ni tó bá tó tàn wá mọ̀ ẹ jọ ẹ jẹ́ kó jẹ́ àṣírí láàrin èmi àti má máa ṣàlàyé reason mi fún yín lọ́jọ́ mi. madam a ò kí ń ṣe bẹ́ẹ̀ yẹn o. Ah, dókítà ẹ má bá mi gbà á bẹ́ẹ̀ ni o ṣebí ọ̀rẹ́ mi ẹbí mi náà lòun náà. Ah, ẹ káàsán madam. Ah, Mojí, ṣé bí ìwọ ni woman yẹn kí kí ló dá lóhùn? Ta ni, ṣọ́dẹ̀ yẹn ṣèbí wèrè tí mo sọ fẹ́ tó ń sọ̀sọ̀ kù sọ lọ́jọ́ kìíní àná ni. Oh, ó ó bẹ́tà bó ṣe dá lọ yẹn jẹ́ ká máa lọ jọ. ìfẹ́ mi ọkàn mi ayé mi a dúpẹ́ fọlọ́run aláfíà mi wà ó mo ti mísẹ̀ bí mo fẹ́ dákun. àbí wo mọ̀ wọ́rí rẹ̀ ìgbà náà ló kù wo mo ń fi àdúrà ràn ẹ́ lọ́wọ́ níbi tí mo wà wo i'm missing you so much my love wo ọpẹ́ àti ìdùnnú ló máa end the story wa lágbára ọlọ́run baby is fine o baby is growing. Mm. <laughs> you expect now? Everything is fine though. You know me now. Omo, we are to fair. You know I'm capable. I'm in full charge. I'm taking care of everything. Don't worry. Oh, really? Tell me you're coming home soon. I'm going to pull legs and on. Wow, that's really good news. I'm happy for you, Shetirisi. Ọ̀nà obìnrin òun ni pílà ọ̀pọ̀ ẹ̀. Now you see pàdúrà mi ń gbà lórí wò ó ọlọ́run túbọ̀ máa bùkún ẹ ní gbogbo ibi tọ́nà bá ti ń dín fáwọn kan bá a máa là fún ẹ ní ní orúkọ jésù. sọ pé ń fẹ́ mo máa gbẹ́ ní ìrọ̀rùn kò fi nǹkan tí ò dá ṣe kẹ́mi. ọlọ́run ìrìn àjò ayé. má sọ pé ń fẹ́ mo máa gbẹ́ ní ìrọ̀rùn kò fi nǹkan tí ò dá ṣe kẹ́mi. ọlọ́run ìrìn àjò ayé lọ́wọ́ rẹ̀ ló wà ó bá wá rí làmàbẹ ọ̀yẹ̀yẹ̀ oníyẹ kàdàmẹ̀ ní láyé mi. àmọ́ ohun tá a gùn mi lójú ẹ̀dá ọ̀hún kó má ṣe dé bá gbogbo wa kẹ́ ẹ ṣàfihàn jẹ̀ǹráyẹ̀wẹ̀ ọlọ́run. coming now. It's coming now. It's coming now. Thank you. ṣe fún so somebody has to sign. Ah! ah mo ń bọ̀. tó bá dẹ̀ dé máa bọ̀ directly. tí wọ́n ti dá yìí náà. rárá sà. wọ́n ti dá yìí náà. abiyamọ ẹ̀yin obìnrin ẹ kú ìrọ̀jò ohun tá a má jẹ́ kí n ṣoore ṣe o má dé iwájú di ẹjọ́ kó má lọ dẹ́yìn dọ̀ràn mi ò gbọ́dọ̀ dáhùn nǹkan báyìí ṣe o. Ah. Hello, mommy bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà ó dàbí pásìkò ti tó o. ẹ ọ̀dọ̀ ẹ náà ni mo wà. a wà lọ́sibítù a báyìí bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí mà same family hospital ni mà. okay ma okay ma ẹ ṣe mọ́mì ó dà mà ó dà mà ó dà mà. kí ló dé kí ló ṣẹlẹ̀ báyìí ẹ ká má lẹ́yìn ọmọ yìí kẹ́ ẹ adúrú nǹkan tó tó bá yọ ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kẹ́nì kankan gbọ́ lísìn tó bá lọ yíwọ́ ńkọ́. mọ́mì má sọ yẹn báyìí Ọlọ́run ní jẹ́ kó yíwọ́ àdúrà ló yẹ ká máa gbà. àwọn ọ̀gbọ́n ẹlẹ́dàá mi máa ṣàánú mi Ọlọ́run máa ṣàánú mi má má bẹ́ẹ̀ bí mi tẹ̀lé. ìwọ mú mi ẹ jẹ́ ká tètè wọ́n náà bẹ́ẹ̀ ṣe máa tọwọ́ bọ̀ òwe kó lè tètè ṣe nǹkan tó máa ṣe kíá gbogbo ilẹ̀ ń ṣe mọ́ mi. kí ló tó bọ̀ wí? èmi ni mo fi lóòótọ́ mo dẹ̀ láṣẹ lórí ọmọ mi àmọ́ ọkọ ẹ̀ kọ́ ó ní kókó ẹ̀ wá kọ́ ọ́ pọ̀ wé. Ah, ọkọ ẹ̀ ò máa tí ì gbọ́ nǹkan kan. ọkọ ẹ̀ ò tí ì mọ̀ kankan ọkọ ẹ̀ ò tí ì mọ̀ kankan. Ah, ṣé ìyẹn ní wàhálà báyìí ṣé ìyẹn ní wàhálà báyìí ọkọ ẹ̀ gbogbo ló yẹ kó ṣe fún kébì sẹ́ni nínú fún àkọ́kọ́ ni. ó dà mú mú bọ̀. Ah, níbo lẹ tún lọ ọmọ mi. ẹ má lọ pé ọkọ ẹ ni má lọ ṣàlàyé fún ni mú bọ̀ fún mi níṣẹ́ eh. gidi ẹ̀. ìgbà tí mo máa jẹ ṣoore ṣe o. yìí nǹkan mà lọ́rọ̀ àwọn ọmọ wọ̀nyí o. ó kọjá ẹyọ kan tí wọn yìí ju mẹ́wàá lọ ọlọ́mọ máa jẹ́ ká dáràn àmì nígbà tá a dúró nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn ń ṣèyàn tó ọ̀dẹ̀ fi tó ẹnì kankan létí tó bá lọ yíwọ́ nǹkan. ṣé ọ̀làjú náà ló débẹ̀ yẹn àbí ká sọ wípé àìkáyọ̀kún ẹ wo èyíkéyìí tí ì bá jẹ nínú méjèèjì á ní nǹkan tí ò dáa ò dáa nǹkan tí ò dáa ò dáa àmọ́ ká ṣáà máa dúpẹ́ fọlọ́run tó jẹ́ wípé ṣe ló bà tí ò bàjẹ́. ọlọ́run á túbọ̀ bá wa yanjú ilé ìdílé ọlọ́run á dẹ̀ fún lálàáfíà Nelson náà wà ń kọ́ báyìí. mo ṣọ́ọ̀kù máa débí láìpẹ́ torí sọ pé òun fẹ́ràn àwọn oògùn kan tán ní kó ra wà láti hospital. okay. How hmm. are you, sir? Mm. I do follow. Thank God. Ọkọ mi ńkọ́? Ẹ wọ́n sáré jáde. Dókítà ní kó lọ bá ń gẹ̀tà àwọn kankan. So, ìyẹn ló lọ gẹ̀tà wa. Mm, okay. Ṣé o ti lọ lé nǹkan tí mo ní bá mi gẹ̀tà wa yẹn kọ́? Mo fẹ́ kí ọkọ yín dé kí n tó lọ. Mi fẹ́ kó jẹ́ ẹ̀yin nìkan lè máa wà mí. Mọ́mí ti ti pè bọ̀ yín sùn lọ́wọ́ tí ìjọba mi kẹ́ náà sìn mí mọ ẹgbẹ́ kí n kọ́ mi mọ kó tó ń ṣe mí ibẹ̀ ń dùn ok ẹyin tí mo kọ́. ṣẹ́ẹ̀rì o ìgbẹ̀yìn máa ló máa jù ọ́ ìgbẹ̀yìn ní fún gbogbo ìgbẹ̀yìn ní ká máa rọ̀ nígbẹ̀yìn o ẹ wo bí ó padà wá já sí náà. àmàrò ń fáyọ̀ bí kò ń ṣọpẹ́ o ọpẹ́ lọ̀rọ̀ wa tọ́ sí báyìí. àná mi ọpẹ́ ni o ká dúpẹ́ lọ́wọ́ náà pé kò jẹ́ kó ló dànù olúwa ṣe àgbègbè ò dẹ̀ fọ́ olúwa ò ṣe o. lóòótọ́ a ṣe wàhálà díẹ̀ àdàmú díẹ̀ àmọ́ ó ṣeun tí ò jẹ́ kí wàhálà wa já sófo. bẹ́ẹ̀ni àìmọye àìmọye èèyàn tó jẹ́ pé wọ́n dààmú ju báyìí lọ wọn ò tún wá rí nǹkan kan mú lọ́lé níkẹyìn. ọlọ́run ṣe o bàbá o ṣe o tó jẹ́ kí tiwa ó rí bẹ́ẹ̀ ah o ṣe o. ọmọ náà wà nǹkan báyìí. àlàáfíà ló wà ṣùgbọ́n ṣì wà ní incubator dókítà sọ wípé lágbára ọlọ́run pé àárẹ̀ nǹkan wa gbé wá sílé. Ah, àmì o kọ́lọ́n túbọ̀ bá wa ṣe délẹ̀ o kó túbọ̀ bá wa fún lálàáfíà tó péye kó a túbọ̀ bá wa fún ìyá ẹ̀ náà lálàáfíà wọ́n ìyá mi jẹ́ a máa súnmọ́ lọ́hùn nínú àdúrà àdúrà lọ́rọ̀ wa gbà o kò sí ń tàdúrà ṣe tì ká máa gbàdúrà gbogbo ń tá bá fi ọlọ́run lọ́wọ́ báyìí kò ní bàjẹ́ ọlọ́run ló bá wa ṣe tilẹ̀ yìí kò ń ṣe èèyàn kò ń ṣe mímọ̀ ṣe wà ẹlẹ́ṣẹ̀ là wà àbí bẹ́ẹ̀ kọ́ jẹ́ ká súnmọ́ lọ́hùn ká máa gbàdúrà ọlọ́run á máa fàdúrà ṣe tiwa. ibi tó dé yìí náà ṣe bá dúrà bẹ́ẹ̀ ni oníṣẹ́ wà lẹ́nu iṣẹ́ á dẹ̀ parí iṣẹ́ àmì o àmì ọlọ́run àní fàdúrà náà ń bẹ àmì ah, ọkàn mi ṣẹ̀ṣẹ̀ ń balẹ̀ ni o. Hmm. Ah. madam ah, báwo lára yín. adúpẹ́ fọlọ́. ebi ti ń pa bébì wa o ẹ wá lọ express fún. ṣé ìṣẹ́jú ìṣẹ́jú lọ àwọn yín jẹun ni àbí ọmọ onúgò ṣe wá ń jẹun ju àwa tá à sínú ìgò gan lọ. àmì láìkẹ́ ọ̀rẹ́ má pọn wa lọ́mọ onígò ẹ ṣáà dìde wa lọ express fún dókítà lọ́la lọ́mọ wa. màmá ah, ṣe nǹkan báyìí o. láì pé màá gé ọ̀rẹ́ màá jẹ sílẹ̀ ń dẹkùn yìí nítorí tó bá ti. àbáwọlẹ̀ tí màá gé e ẹni tẹ̀tẹ̀ bá ti ní ìdòmí kẹ́ máa tẹ̀ jáde fún ara yín rẹ̀. n tá a máa ń ṣe tá a bá tètè discover cancer ni pé a máa yọ túmọ̀ ẹ̀ kúrò ìyẹn gbogbo àwọn cells àwọn organs tó bá ti wà affected a lè yẹn then bí cancer tó kù bá ṣe wá rí lábẹ́ microscope ó láti máa mọ bá ṣe máa attack ẹ̀ sí. doctor kí ni next step báyìí. níbi tá a dé dúró pẹ̀lú tíyàwó yín mo máa recommend chemotherapy bíi six cycles hmm, bíi six cycles. I will mi àti yín sá hmm. ẹ jọ ṣé ìyàwó mi ṣe lè bímọ. mr nayosi ṣe ubri, obìnrin meji. No be gbé wá sáyé kàn wá báyìí kàn wá so um, wọ́n máa ń gbaṣẹ́ ṣe lọ́wọ́ ara wọn kí lè bá iṣẹ́ ilé àṣẹ lóṣù tó ń bọ̀ ilé ìsinmi nìyẹn tí lè bá ń sinmi ilé náà ṣiṣẹ́ tó wá ṣẹlẹ̀ ní pé even tí kan bá tẹ̀ ní káńsà tá a gé kúrò ṣe wọn bóṣù máa kú kan ẹyọkan ẹ náà wọn máa ṣiṣẹ́ ó kẹ́ ẹ̀ pé torí pé ovulation ẹ̀ ṣe àwa di bíi oṣù méjì méjì ṣe rí pé kí ni àwa gùn díẹ̀ sí tá a bá lọ yẹ̀ wọ́n wò lábẹ́ microscope tí káńsà yẹn bá present wa la ṣe máa mọ̀ bá ṣe máa ṣe treatment yẹn. kì í ṣe pé kò rí bẹ́ẹ̀ á kọ̀ wá a little bit tedious ẹ̀ ó sì lè bímọ. ẹ jẹ́ wọ́n wọ́ọ́rì ṣá ẹ jẹ́ ká ọkọ̀ ara ìyàwó yín then gbogbo other concerns yín á máa address ẹ̀ ẹ̀dùnmọ́. Eh, ẹ wá ló pọ̀ rẹ̀ ẹ ṣáà ẹ jẹ́ kí ọlọ́run gbàkóso ẹ jẹ́ ká parí iṣẹ́ Concerning yín yẹn àwa fèsì. Oh máa fàyè